وتفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون حسن الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدكف وباوة أترى لكم كياتي قفون النبوة محمد صلى الله عليه وسلم أتبقى وعلى النبي وصحابي النبوة محمد àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna nabi náà sallallahu alayhi wa sallam tí ó fi di jọ alikiyama olùwàmásá ka ẹni kọ̀ọ̀kan wa náà kọ́nà àwọn tí ó sọ òwúrẹ́ ńlá ńlá bẹ́ẹ̀ àmín. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run suratul baqara aya ọgọ́rin àti márùn-ún ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ lónìí ọ̀tàmá àyà ọgọ́rin àti mẹ́rin eléyìí tí a kà níjó ní nípa pé olúwarán wa létí àdéhùn tí àwọn Banu Isra'il tọ́lọ́hun gbé àti wọ́n gbé níwájú ọlọ́hun kila denw naa kanra wa leti akadna mithaqakum la tasfikuna dima'akum Olúwa ni ìmá tẹ̀jára yín sílẹ̀ agbe àwọn ọmọ Bani Israila gbé àdéhùn pa wọn ní dàn kò sí ní tó lè du àwọn níjà tí ó là ká máa para ẹni lọ. wàlá tukhrijuna anfusakum min diyarikum àdéhùn kejì májẹ̀mú kejì nu kò sírú ìjà tó lè dé kò sírú aáwọ̀ tó lè ṣẹlẹ̀ tí ó wàá fa kí apá kan wọ́ ó lé apá kejì jáde kó nù lù àbí kó nù lé rẹ̀ ó di mélòó ó di méjì àdéhùn kẹta òun láwa kàǹbì àyà yìí kí làdéhùn kẹta tí wọ́n gbé pẹ̀lú ọlọ́run ni pé gbogbo ìgbà tí ọmọ Ísírẹ́lì bá bọ́ sí oko ẹrú látàrí pé wọ́n jagun àwọn tá à ń pè ní àsírù ẹni tí wọ́n kó lé ẹrú ní ojú ogun gbogbo ọmọ israeli yòókù ọgbọ́dọ̀ máa wò ó gbogbo bí wọ́n bá ti ṣe wọ́n gbọ́dọ̀ wá ní tí wọ́n è mú kó lóko ẹrú àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn bànú israeli ọlọ́run ní thumma aqrartum wa antum tashhadun ẹ̀yin náà ẹ̀fìnrin lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀rì bẹ́ẹ̀ ẹ̀wà ń bẹ̀ bẹ́ẹ̀ wa antum tashhadun kí wàá ní ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn àdéhùn yìí òun láàyà márùn lé ní ọgọ́rin olùwà ń sọ fún wa tí ń ran wa létí bá a ti ń ké fúnra wa gbogbo gbà ìtàn alukur'an karim ó nídìí tó olùwà fi ń pàtàn fún wa o ìmọ̀ bí wọ́n ti ṣe é dáa ní ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ kẹ́ lè bá a sóríire báwọn náà ti ṣe àbí bí àwọn ti ṣẹ̀ṣẹ̀ gbé ní ẹ̀yin ẹ̀ má gbèrú ẹ o torí bóun ti ṣe fún wọn ni kò ní wọn ọlọ́run la kóun ó ṣerú ẹ̀fẹ́ yìí náà ọlọ́run má jẹ́ wá ń nípa báyìí ntí ọlọ́run fi ń pàtàn fẹ́mi àti wọn nínú alukur'an karim ọlọ́run ní thumma antum naam. thumma antum haulai taqtuluna anfusakum wa tukhrijuna fariqan minkum min. من ديارهم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان نعم olúwa ní súnmà àǹtún ẹ̀yìn yìí kan náà wà á tún tá ṣàdúnà yìí kò sẹ́yìn ẹ̀ máa tó wọn ọlọ́run wí súnmà àǹtún ha òlà ẹ̀yìn yìí Takutuluna anfusakum àkọ́kọ́ tí wọ́n kọ́ rú nù májẹ̀mú yìí òfin ọlọ́run tí wọ́n kọ́ rú òun lòfin ẹ má dẹ̀jẹ̀ ara yín lẹ̀ ẹ má para yín taqtuluna anfusakum ẹ̀yin náà lẹ̀ ń para yín bàbá wo tún ma taqtuluna anfusakum bẹ́ẹ̀ yẹn bá tu pé wọ́n ń para wọn ta ló wá àrántí òfìyẹ ká ma qawaidu tafsiri kalamillah ọ̀pọ̀lọpọ̀ ayàtọ̀ bá wá pé taqtuluna anfusakum ìtumẹ̀ ni pé ayaktulu ba'dukum ba'da irú eléyìí náà ṣáájú ayà yìí nù suratul baqara yìí kan náà bitọ́lọ̀ ti ń sọ̀tàn bani isra'ila náà olúwa ní anabi musa aleyhi salatu wa salam kó fáwọn ọjọ́ rẹ̀ pé. إن الله وإذ قال موسى لقومه إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم فاقتلوا أنفسكم هنا لليني تقتلون أبي أنفسكم ìtumọ̀ àyà yìí lọ́nà méjèèjì ni pé fakutulu anfusakum yakutulu ba'dukum ba'da takutuluna anfusakum yakutulu ba'dukum ba'da ìtumọ̀ àyà al-Qur'ani nínú eléyìí nínú qawaidu tafsiri ni nípa báyìí takutuluna na apá kan yín mú apá kan yín ẹ̀ ń pa apá kan ìtumọ̀ takutuluna anfusakum nù. No ìyẹn ni pé arí ẹni ó rúfin ààrẹ ni tí wọ́n tara rẹ̀ rú òfin ẹni wọ́n pa òun ò rúfin wọ́n tara tiẹ̀ rúfin ni àmọ́ tí olúwa fẹ́ràn wa létí ń bì ní pé wọ́n gbé májẹ̀mú wọn ò sì dúró ń di májẹ̀mú náà èèwọ̀ ni àti wí fúnra wa pé shar'un man qablana shar'un lana ma lam nunha anhu fi ṣàrẹ̀yìnà ntọ́lọ̀ ń bá se lófin fáwọn àlèúmọ̀ tó lọ òfin ní fíìmì àti wọn náà o èyí tí ọba kan àwa ọlọ́wọ́n wa rán nẹ́bi tí wa kọ́ sọ fún àwa pé èyí wọn kàn yín mo rò pé ká má pè júwe wa ń bẹ ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam nínú tàwọn ọmọ israẹli tó sọ fún wa ni pé bẹ́gbin bá ta sáwọn ní ibì kan wọ́n gé e dànù ni ọ̀rọ̀ ẹ lọ́ọ́ fọ̀ kò sínú sẹ̀rí àti bani isra'ila àmọ́ lọ́hùn ò ní káwọ́ ó ṣe yí hùn ló fi gbófin pé kíni ẹ̀yin ẹsẹ̀ kíni ẹ̀yin ẹ̀fọ́mi fọ́ kọ́dà àwọn nǹkan mí bẹ bẹ́ẹ̀ bá sómi ọ̀nà míì tá a máa fi mara olúwayọ̀ǹda rẹ̀ fáwa àpẹẹrẹ nu tá a fi mọ̀ pé shar'u man qablana shar'u lana ma lam nunha anhu fi shar'ina nípa báyìí májẹ̀mú àkọ́kọ́ yìí wọ́n rúfin bẹ́ẹ̀ kọ́dà àwọn òdó lérò eléyìn náà wàtókèrè jú na fàrí kọ̀mínkún mín dìyàrí him òfin kejì májẹ̀mú kejì náà ni pé látókèrè jú àǹfóṣàkún ẹ má lera yín jáde kó nù lé àbí kó nù lú àwọn ọmọ ìsírẹ́lì ṣe bẹ́ẹ̀ fúnra wọn nínú sábàbù àwọn asbábù nùzúlẹ̀ àyàtìl kùránìyà táàfin máa makílà wọn ìtàn tí ó mú ni gbọ́ alukurani yé sí i ìṣẹ̀lẹ̀ kan tó ló ní kótó dípa nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam kótó dé gbòòrò madina nílùú madina àwọn tí ó ní madina ká ṣe àtúnṣe àárín ni ara àwọn ọ̀nà táwọn yahudi fi máa sọ̀rọ̀ dòótọ́ wọ́n ní ibà nẹ́bí bá wọn kan ní àwọn yahudi ọba àwọn yahudi ní. Ni madina àwọn làwọn ní madina àwọn musulmi kan já gbà máwọn lọ́wọ́ ní bẹ́ẹ̀ bá láwọn náà gba filistini lọ́wọ́ àwọn filistini yìí àmọ́ ọ̀rọ̀ ọ̀tàn kò sí àlọ́ ń nírọ́nú ìtàn tí ni pé àwọn tó nílù madina àwọn ìran kọ̀bílà mọ̀lẹ́bí méjì ni wọ́n al-ausu wal-khazraj wal àwọn kọ̀bá ìlú yahudi mẹ́ta wọ́n wá bá wọn lálejò ní madina wọ́n ń gbé ọ̀dọ̀ wọn àyà yóò clear rẹ̀ kí làwọn kọ̀bá ìlú yahudi mẹ́tẹ̀ẹ̀ta yìí banu kùrọ̀ìzọ̀ wà banu anadir wà banu kọ́ìnùkọ́ àwọn àdílé yahudi mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn ni wọ́n wá bá wọn wo al-ausu walhazraj àwọn alhausu walhazraj lọ mú nílùú ní yathriba tó padà di madina ńgbà wọn wá bá wọn alhausu walhazraj lálejò ntí mo fi ní àyà yìí bẹ́ẹ̀ nù tọ́járọ̀ yahudi ara mẹ́jẹ̀mú tí wọ́n gbélé wọn lọ́wọ́ ńgbà tí wọ́n bá wọn lálejò ni pé talẹ́ bá nù wa torí pé anabi lọ́lọ́run fi so al wàlìkásírajò pọ̀ kèé pẹ́ tíjà fi máa dé láàrin tiwọn gbogbo àìmọye ọdún tí wọ́n gbé nínú ọ̀tẹ̀ nínú ìjà wọn wà ilà abimaji ìnàbí yìí sallallahu alayhi wa sallam lọ́lọ́run fi sọ àwọn haúsù àti khazraju di al-ansor àmọ́tàn yìí ká nẹ́bí o tó dé ni májẹ̀mú tí àwọn haúsù àti khazraju gbé kalẹ̀ ni pé ẹ̀sùn ẹni tẹ́ sọ̀pọ́ọ̀tì bẹ́ẹ̀ bá fẹ́ jòkó yàn yìí òun ló mú àwọn yahudi ni wọ́n fi wà divided in madina ara wọn kan tí wọ́n jẹ́ ally fáwọn wo fáwọn hausu àwọn kan jẹ́ ally fáwọn wo fáwọn khazaraju nínú àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí banu quraizo wa banu anadir wa banu qainuqa àwọn al hausu wal bíjà bá wá dé tí wọ́n dojú jà kọ́ra wọn yahudi tó jẹ́ aláì ausu yọ tẹ̀lé ausu jáde yahudi tó jẹ́ aláì alihaziraju yọ tẹ̀lé alihaziraju jáde àwọn wá gbàgbé òfin ọlọ́run pé yahudi ò gbọ́dọ̀ pa yahudi bí wọ́n bá ti wá dojú ogun bí ausu bá ti ń pa khaziraji yahudi ausu náà máa pa yahudi khaziraji ìtumọ̀ ayé àyínà. bẹ́ẹ̀ ń sìn bẹ́ẹ̀ ní òfin tiwọn pé látàkùtùlù ànfọ́sàkùn wọ́n látòkìrìjú náà ànfọ́. àmọ́ gbogbo ẹ̀ òfin méjèèjì yìí wọ́n rú nítorí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí sọ́mà àǹtọ̀mà ọ̀la yìí tàkùtùlù náà ànfọ́sàkùn wọ́n tòkìrìjú náà fàrí kọ́m tàbọ̀ haruna aleyhim ẹ̀rí báyà yìí bó ti yànnàna gbogbo ẹ̀ ẹ̀yin kí ẹjọ́ ń jà láàrin ara yín ìtumọ̀ tàbọ̀ ni pé gbígbà téèyàn ń kún yàn lẹ́yìn ayé tàtà àwànú nà àlẹ́ ìhìn ẹ̀ ń lọ lẹ̀dí àpòpọ̀ ẹ̀ ń pawọ́ pọ̀ máwọn kan fi pa ara tìyín ẹ gbàgbé pé nínú òfin tìyín látàkùtùlù àǹfọ̀sàkùn ìdántàbọ̀ haru nà àlẹ́ ìhìn bẹ̀lẹ̀ ìsìnmi pẹ̀lú ẹ̀ṣẹ̀ wàlúùdíwàn àti kọjá àlà eléyìí ni ó jẹ ká mọ̀ kíní tan yahudi ní madina yahudi ọba ilẹ̀ ń gbẹrẹ fún madina o àwọn alhausu alhazoraju àwọn lọ́mọ lu madina àwọn méjèèjì yìí ni wọ́n sì pawọ́pọ̀ pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam yahudi ò sínú àwọn tó lọ maka níjọ tí wọ́n fa anabi ní invitation máa bọ̀ wá lu wa bí maka ọba gbà ọ́ àwa rẹ́díì gbogbo àwọn tó lọ ń jọ náà minal ansor aw minal ausi wal khazraj nípa báyìí tàdọ́haruna ihim bil ismi wal udwan naam wa in ya'tukum usara tufaduhum ẹ má jẹ́ pé òfin mélòó ni olúwa ṣe fún wa májẹ̀mú mélòó wọ́n gbé mẹ́ta ẹ gbọ́dọ̀ para yín ẹ gbọ́dọ̀ lera yín jáde nù ìlú àbí nù ilé yín bẹ́nìkan bá bọ́ sọ́wọ́ ọ̀tá ní akónilógun lẹ́rú ẹ gbọ́dọ̀ gba irú ẹni bẹ́ẹ̀ èyí làwọn yahudi wa ń múlò ní òfin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tẹ̀lé hausu eléyìí wọ́n tẹ̀lé khazaraju lọ jagun ẹni wọ́n bá pa ẹni tí wọ́n bá rí pa tí wọ́n bá wá kó lẹ́rú ńgbà wọ́n wà rántí pé ẹ dákun bẹ nu tíra wa pé bí yahudi bá ti bọ́ sí oko ẹrú o agbọ́dọ̀ wa bá agbọ́dọ̀ pé kì í sara wa mọ́ o. Oluwani Naam Wa wàíyà tókùn ọ̀sárọ̀ tó fàájúhùn wàhúwà muharramun alaykum ikhrajuhum Wa huwa muharramun alaykum ikhrajuhum ilé wọn jáde débi tí wọ́n fi di oko tẹ́lẹ̀ ẹ̀mọ̀ haramu ni afatu'minuna bi ba'du al kitabi wa takfuruna bi ba'du èése yín ẹ̀yin yẹ̀wúdí àtẹni tó fi wà jọ yẹ̀wúdí tu'minuna bi ba'dil kitab ẹ sọ̀bẹ sófin ọlọ́run èyí la fẹ́ tu'minuna bi ba'dil èyí ni ọ bá wa mu tu'minuna bi ba'd eléyìí ni ò le tu'minuna bi ba'dil kitab eléyìí lọ moderate gbogbo ìdáyìn náà ń wí lónìí o àsáwọn yahudi lónìí. èése tí ẹ sọ tí ra ọlọ́run di ntẹ́ pín tu'minuna bi ba'dil kitab ẹ gba apá kan tí ra ọlọ́run gbọ́ wa takfuruna bi ba'd tu'minuna bi ba'dil kitab kí ni wọ́n amana bihi wa in ya'tukum usara tufaduhum ìgbà wọn rí gbé yìí lọ́rọ̀rùn ẹ̀ ẹ̀ gbówó lè wọn nà wa amala taqtulu anfusakum wọ́n kọ etí àìgbọ́ sí i wàlá tukhrijuna anfusakum ẹ má múra yín jáde kó nù lé wọ́n ṣe bí ìgbà tí wọ́n gbọ́ eléyìí náà wa tu'minuna tu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd. Naam. فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا Olúwa wa ní gbogbo ẹni tí ó bá rí báwọn Yahudi ti rí yìí o nínú kọ̀wáìdù tafsir al-Qur'an al-Karim òun ni pé al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab gbogbo àwọn afọ́ntẹ̀sí rò wọ́n panu pọ̀ bẹ́ẹ̀ pé al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab sábàbí nùzúlù à ń tọ́sẹ̀lẹ̀ táyà fi sọ̀kalẹ̀ ní ọkàn ràn wá lọ́wọ́ ká fi gbọ́ àyà yé ni òfin tó bá wà nù àyà kò wà limited to sábàbù nùzúlù o. nígbà tó yẹ pé ní àwọn yahudi ni wọ́n se tí wọ́n se yìí gbogbo ẹni ọba wù yahudi lónìí sẹ́kọ̀kan ọkàn ìtumọ̀ rẹ̀ nù gbogbo ẹni ọba yìí pé tú mìnúnà bìbá abelkita wọ́tẹ́ fòrúnà bìbá o ẹlẹ́kùn láyé ní tan orí ara ẹni kó kálukú náà àṣẹ́sì rẹ̀ lónìí èwo nù òfin ọlọ́run ni wọ́n náà ti ń yọ pé ah, ẹ̀ gbọ́ eléyìí <laughs> àwọn ò ní lè ṣe eléyìí nínú nǹkan mélòó lọ́lọ́ ni ọmọ ṣe in the first place mélòó lọ́lọ́ ni ọmọ ṣe torí kọ́ mẹ̀yìn ọmọ tanra rẹ̀ òun la ké fúnra wa ń jò ní pé ayaman maadudat ọlọ́ni gbogbo ń ta ní ẹsẹ̀ tó kéré ni bọ́ba payín láṣẹ pé ẹsẹ̀ nǹkan èyí tó kéré ló ní ẹ̀mú wa èyí tó pọ̀ ló bùn ẹ̀yìn ó bùn yín lóṣù mọ́kànlá ó ní ẹgbàá àwẹ̀ oṣù kan ó ní ẹfin tí ò ní tó wákàtí méjì kírun ẹ máa lo more than twenty two hours kẹfì ṣe ń tọ́ bá wù yín ó ní ninety seven point five owó yín bó ti wù yín ẹ̀mú two point five percent péré wá ní zaka ọ̀tán bọ́ ọba gbọ́gọ́rùn ọdún láyé wàá ṣe hajj lẹ́ẹ̀kan péré òun lọ́ràn yàn kéléyìn wò tún wá lé lára yàn níjà níbo alimamurat àwọn àṣẹ ọlọ́nu alimuharamat bẹ́ẹ̀ náà lórí àwọn tọ́lọ̀ ní amadebẹ̀ ló kéré ju ti ọgbà wa láyè kí ká débẹ̀ lọ ẹ̀rí rẹ̀ tó hàn gbangba ni tó ṣẹlẹ̀ láyé baba ńlá wa nabi adama aleyhi salatu wa salam wa la taqrabu la taqrabu hadhihi shajara nínú garden ọgbà ńláńlá kéyìn ó pé jì kan nìkan ló lè débẹ̀ máa débi gbogbo ìtókù bọ́lọ̀ ń ṣe ṣe fọ́mà nabi adama nù àmọ́ ṣe ìtọ́nà wa ní jẹ́ kí gimi ó dùn lẹ́nu wa àfẹ́yìntọ́ lọ́nlẹ́yìn ọmọ débẹ̀ wọn. Ah, n tó ṣe fún baba ńlá wa ní ṣe fáwa náà dòní ẹwú gbogbo àyè tọ́lọ̀ ń gbọ́mọ anabi adama ẹnu má ṣe ọlọ́run tó mọ níwọ̀n bá a ní òun yọmọ wa wúyàn àmọ́ kò lè má rí bẹ́ẹ̀ o torí pé xufatil jannatu bil makari wa xufatil naaru bi shahawat anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì nígbà tọ́lọ̀ ń dáná tọ́ dálì jẹ́nà tán ànábì wá describe àwọn méjèèjì bí ìgbà tí wọ́n ní ọgbà fẹ́ǹsì kí ni fẹ́ǹsì àlìjẹ́nà alimakari gbogbo tí ó nìní lára tọkàn ọkọ ànábì ní tọ́lọ̀ ń fẹ́ǹsì àlìjẹ́nà nù bọ́ ọba tí wàá lè rọ́jú tọ́ rọ́lù ọ̀ngbánu lọ́nu wàhúfàtì náírù bí ṣahawáàjì iná ọlọ́ni ẹ wá fi àwọn òdòdó yí àwọn tí ó wùyàn bọba ti wá jẹ́ kí ṣètọ́ ní àtẹ̀mí rí ó tì ọ́ pé eléyìí náà dùn kọ́dà bí wọ́n lọ́lọ́wọ́n ọ̀fẹ́ adùn díẹ̀ nínà lọ́wọ́ àgbá ọwọ́ abọ́ síbi ìyá láéláé kọ́lọ́nkọ́ sọ wá ń bẹ̀ torí ìtumọ̀ gbèsè ayé compare to alkiyama nù gbogbo gbádùn ayé kínkínní báyìí ni nínú ìyá alkiyama bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ti wá lè rọ́jú ní dìde kírun lásùbá ẹlòmíín fẹ́ lè mọ sépèlé làdáni pé bàbá ìdénu yóò sì mọ wọn gbọdọ̀ dí la spíkà wọn kù ní. huffatil jannatu bil makari máa rò pé ẹni tí wọn ò wò kó tutù mú tí ò òun gbádùn oorun ọlọ́wọ́ wa tó wọ rẹ̀ síbi kan náà àà olúwa lóhùn ìsalábòsí. gbogbo yìí tí wò lè mójú nu haramu ni asáfẹ́ lówó asáfẹ́ lówó gbogbo ọ̀nà ẹnìkan sì ọjà lásà jẹ́ǹtì ẹ̀gá ẹ̀dàkùn bísínẹ́sì yìí wọn lọ́lọ́wọ́ ọ̀fẹ́ nǹkan báyìí èmi ò débẹ̀ gbogbo tí ń jẹ́ hufati náírù bí ṣàwátì nù nípa báyìí ká máa rárá wa létí ń gbogbo gbà ẹ mẹ́jẹ ṣe ìtọ́ ni ọ́ dààmú wa ntọ́lọ́hún ní amẹ́dẹ́bẹ̀ kéré púpọ̀ síbi ń wa láyè ká débẹ̀ lọ practically téèyàn náà lè rí ń gbèsè ayé rẹ̀ lọ́jà máa àwọn ẹ̀rí wa àwọn àpèjúwe tó ń kálukú kọ́dà bẹ́yìn ò kéwú tóun náà lè fi làákà ìwò pé wákàtí mélòó lọ́lọ́ ní a lójúmọ́ kan twenty four hours inú owó wa bàbá fi ti irun lẹ àmúra fi bá dà lẹ inú owó wa mélòó ló ní a ná mélòó lọ́la wo lò bàbá ti fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwẹ̀ tó ní ẹlòmíì la ọ̀sà tí ò mú ńgbà rọmọdánà bá dé ni ọsà mọ mẹlòmí nínú mélòó ayyaman ma'dudat àmọ́ kò lè má rí bẹ́ẹ̀ huffatil jannatu bil makarih wa huffatin naru bishahawat ọlọ́nkọ́ mọ́sá ṣe ń tá fi wà aljanna kọ́lọ̀ ń ṣe rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa o kò sí wa lọ́mọ aljanna nípa báyìí afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd olúwa ní gbogbo ẹni tí ó bá bẹ́ẹ̀ pé ẹgbẹ́rọ ọlọ́run wá káwò ìta bá lò ń bẹ́ẹ̀ sunna anabi ẹ làákalẹ̀ èwo là wá èwo lọ tí a wà lọ́rùn bẹ́ẹ̀ olùwà ní fama jaza u. Mhm. fama jaza u man yaf'alu dhalika minkum illa khizyun fil dunya. àkọ́kọ́ yàtọ̀ jẹ àwọn yahudi khizyun fil hayati dunya ìyẹpẹrẹ látàyè yìí lọ yọ bàrú ẹni bẹ́ẹ̀ afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd bọ́bá tó dá alkiyama ń kọ́ wa yawmal qiyamati yu'adduna ila ashaddil adhab ilé iná ó tún wà sí fún èèyàn gbọ́dọ̀ rẹ̀ kọ́dà fọ́ta rẹ̀ ìyà táwọn fẹ̀rẹ̀ áwùnà jẹ ìyẹpẹrẹ tí wọ́n rí láyé àtòmí náà àti bí ìtàwọn Yahudi tọ́lọ̀ ń wí yìí gbogbo bí àìṣe wá tó ní àtàyé lẹ́yìn náà ló tún wá ní wa yawma al-qiyamati yuradduna ila ashaddil nínú àyà mi ọlọ́run wí bẹ́ẹ̀ specifically ń pa Fir'auna náà ìpè gbogbo díẹ̀ níta yé wọn o wa yawmal qiyama bọ́bá dijọ́ alkiyama aṣadìlà yuraduna ila aṣadìlà àgbà ìyà tó lé tó lágbára jù yìí ń lọ ó dúró de irú ẹni bẹ́ẹ̀ irú ẹni wo afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd gbogbo ẹni ọba dóńdó pé tọ́lọ́run ní àmọ́ àwò ní <laughs> èyíhùn ẹlòmíọ́ dé ìwọ̀n bá <laughs> kọ̀ bá síkò tòun mu ẹlòmíì lè pé kọ̀ bá gbèsè ayé tòun mu gbogbo ẹni tí máa ń ṣe léyìí olúwa ní fama jaza kọ lẹ́sàn míì tó wọ́n sàn ju pé khizyun fil hayati dunya wa yawmal qiyamah bọ́bá tó dàlí kìyàmà yuraduna ila ashaddil adhab bẹ́ẹ̀ yọ̀ọ́ bá tiẹ̀ gbọ́ yé pé ashaddil adhabi bíi ògede pé ìyà tí ètàn ni èyí náà tó ní àṣàdù kọ́dà bọ́ jẹ́ ìyà díẹ̀ ìyà tí ò ní segin tí ò ní tán òun ni ìyà alkiyama anabuwa muhammad sallallahu alaihi wa sallam nu hadithi ni anabi ni lẹ́yìn tọ́lọ̀ ń bá dájọ́ láàrin ọmọ anabi adama àti aljannu tọ́mọ aljanna lọ aljanna tọ́mọ náà náà olùwọ́ wa ní kí màláìka kan kéèké pé khuludun fala maut wọn yé kú mọ́yà yẹn o kò sí kú o gbére ni khalidina fiha abada òun ẹ dákun gbogbo ẹni tí ń tan orí ara ẹ tí ṣètọ́ ni ń lò ó ọ̀pọ̀lọpọ̀ ni ó torí kí wọ́n má bàa jẹun yà láyé kò láyà kìámà torí pé nínú estimation tiẹ̀ opposite lòún gbọ́yé ó rò pé táyé yìí ló le ju ti tọ̀run lọ ni yọ fara mọ́ kásìrì wọn ó bò kọ́dẹ̀ lomi ọ parọ́ mọ́ ẹ lomi òun ló ṣe ń tí ọ̀dá o yóò sì yí mọ́ yóò yí lé ẹlòmí lórí wọn ò sì ní mọ̀ lóòótọ́ yọ̀rọ̀ dúnà ìlà àṣẹ dìlà àdá òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wa sallam sọ́nù hadithi mi pé hududu ọlọ́run àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ tó lu wa fi lélẹ̀ kìí ṣe gbogbo ọlọ́run kọ́ jẹ nìkan yá àmọ́ kó lè ba àjẹmọ́débẹ̀ fẹ́ lòmíì ìtumọ̀ hududu nù bí yẹn bá ṣe sìnà ẹ jẹ́ kí ẹlòmíì tí sìnà ọmọ rìn sílẹ̀ mi oríru yá ni pé a ah, ṣé bí a ṣe máa ṣe fún sìnà ni kẹ́ńkọ́ńkẹ́ nìkan kan mọ̀ wá débi sìnà ntọ́lọ́nfẹ́ nù ẹni ọba pààyàn wọn máa pòun náà ní kí gbogbo ẹni tó jẹ́ kírímínà kóun náà máa ronú àti pààyàn mọ́ kọ́mọ wàá sẹ́nìkan tí ó máa pààyàn ntọ́lọ́hún fẹ́ nu torí ká gbọ́ sẹ̀ríà ìsìláàmù yìí kìí ṣe báwa ti sọ ọ́ di lónìí pé ẹ dá sẹ̀ríà fún àfi bíi pé kò sí nǹkan míì tí ń jẹ́ sẹ̀ríà fi yà àmọ́bi tí mo ń sọ̀rọ̀ lọ ni pé anabuwa muhammed sọ̀rọ̀ sọ́lá ní gbogbo ẹni tí ó bá ṣe ń tí yẹ kí wọ́n jẹ́ ń yà kan láyé tí ya ní bá jẹ́ láyé ọlọ́run fi ṣe sí tìrù tàlìkìyàmọ̀ fún ni o ó ti tánu wọ́n parẹ́ kú ònú kíni ẹnu rẹ́kọ́dù tiẹ̀ nu àmọ́ gbogbo ẹni tó bá wù tiẹ̀ lálìkìyàmọ̀ ntọ́lọ́run ó ṣe fún ọ̀dà àlìkìyàmọ̀ nu ìtumọ̀ àṣọdúdú nípa báyìí yọ̀rọ̀ dúnà ìlà àṣẹ́dẹ̀lẹ̀ àdáàbò táyé òun ó kéré o bọ́bá dàlìkì yá mọ̀ ìyà tó lé tí ó sì pẹ́ ó lé yóò tún wá sí kínní yóò tún gbére òun ìyà tàlìkì yá mọ̀ kọ́lọ̀ nǹkan sọ wa ń bẹ̀ náà. وما الله بغافل عما تعملون ولي كما نبي آدم وما وما الله بغافل عما تعملون ẹlòmíì ní ètò tó lẹ yorùbá wọn lẹnìkan jẹun èpè sanra àbí olúwa alágbàgbé rẹ o gbogbo ẹni tí ń jẹun èpè sanra gbogbo mọ̀mọ́ yí gba àwọn ò lè mú àwa láyé ẹlòmíín lè pé bí wọn bá tún rí nítorí EFCC lọ́wọ́ gbé wa bí àwọn yìí bá ti kò sí ohun tó le tó le detect yẹ máa bá ń so wàmà lọ́hùn bí ghafilin amma ta'malun olúwa ní àṣà ìrí o àṣà ìmọ̀ntẹ́ ń ṣe o àmẹ́lòmíì ọlọ́run ó fi ilẹ̀ kọ́ mọ wọn kọ́ bá kún oríṣiríṣi ọ̀nà lọ́lọ́mọ gba dẹ́yìn ọlọ́mọ dẹ́wà àmọ́ jẹ́nẹ́rálì ọlọ́run ní kò sí nǹkan kan tó máa nábì ádámà ṣe tó wọ̀n mọ̀ wàmọ́ lọ́hùn bi ghafilin amma ta'malun náà. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يقفف عنهم العذاب ولا هم ينصرون آية آي الإمام السعدي الشيخ عبد الرحمن السعدي رحمه الله نبقى وانتم آية آية تافيكي واني àwọn yahudi kí ló mú wọn ṣe ń tí ọlọ́run ni wọ́n ṣe yìí àwọn àlùfáà ronú jinlẹ̀ débẹ̀ afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd èyí ṣe kí ló lè lára wọn tí wọ́n lo ọ̀kan ní òfin ọlọ́run tí wọ́n ò lo apá mi ní òfin ọlọ́run kí ló lè mú kí ló lè sún yàn débẹ̀ wọ́n lè sì lọ́wọ́ nù áyà yìí kí ni ti gbogbo ẹni tí ò lè lòfin ọlọ́run tí fi ń pín pé lè ilà lè lò lè ilà lè lò wọ́n ní ò sí ń tọ́fà ju pé kí ni ọ̀lá ìkẹlẹ̀ ìnáàm. ọ̀lá ìkẹlẹ̀dí na ṣọ́rọ̀wù ṣayáṣà dúnìyà bíláàfíọ̀ wọ́n lè sí rẹ̀ nù. gbogbo ẹni tí ó bá ti ṣe pé ìṣtara ṣayáṣà dúnìyà bíláàfíọ̀ ọ̀rẹ́dì láti gbé àlìkìyà mẹ́ta kí wọ́n sanwó rẹ̀ fún láyé ọ̀rẹ́dì láti pé àtàlìjẹ́nà àti iná èèlò ló tó ẹkọ wá kó wọn nà tán láyé yàn yìí káwọn sá ti gbádùn ẹbí gbèsè ayé tọ̀pọ̀lọpọ̀ ń gbé lónìí nù tani kọ́dà bẹ́ẹ̀ yẹn bá wẹ̀ lánàá tó di mùsùlùmí lónìí mùsùlùmí mélòó ni ọ mọ̀ pé zina ọ̀dà iye mùsùlùmí mélòó ni wọ́n á ṣe zina lónìí mùsùlùmí mélòó ni ọ mọ̀ pọ́tì ọ̀dà mùsùlùmí mélòó ni ọ mọ̀ pé ọ̀dà mùsùlùmí mélòó ni ọ gbọ́ pé bídíà ọ̀dà àmọ́ mùsùlùmí mélòó náà ni wọ́n ń ṣe gbogbo ń ta kàkálẹ̀ lónìí alimami sáadi nínú àròjinlẹ̀ wọn ni kò sí ní tó lè mú èèyàn débi ibẹ̀ wọn bí ọba wí síta wa ti analyse ẹ̀ ìṣòro wuli hayata duniya bil akhira ajẹ́ pé gbogbo èyí tí wọ́n ń pè bí ẹ bá ṣe báyọ̀ ọlọ́run ṣe báyọ̀ wọn ò pé ṣé yọ́ sá yọ láyé yìí ẹ̀ kó wa ọta àlìkìyàmọ rẹ̀ ó aye ra ayé òun ni gbogbo ẹni tí ẹ bá rí tọ́ba láyà àti pé àwọn ò nílò yìí ń lòfin ọlọ́run wọn ni ti ń fa nù ishtara al-hayata dunya bil ọta ọ̀run gbowó ẹ̀ láyé ọ̀nà tán ẹlòmíì àdánwò tiẹ̀ tún wá bá òun kọ́ náwó òun àwọn kan lọ́nà lẹ́yìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gba haramu tí ń pààyàn tí ń torí kọ́ba ló nǹkan ẹlòmí èdò náà àdánwò di méjì torí pé owó tí ọmọ ẹlòmí ń kó jọ nílàákàyè tí ẹ bá pé nǹkan bá ti tọwọ́ bọ́ ọpọlọ yẹn ó yẹ kí common sense ọ sọ fún yẹn pé kí lọ fẹ́ fẹ́ léyìí sí kí lọ ọdún mélòó ló gbé láyé ma má pèjúwe ọkùnrin kan wá láfíríkà ń bì yìí ń pè ní mobuto sese seko mobuto sese seko olórí orílẹ̀-èdè kan ní láfíríkà ní 80s and 90s wọ́n ń pèlú náà ní zaire àwọn ìlú rẹ̀ bínú rẹ̀ ń gbòó kú débi pé wọ́n pọ̀ ọkọ̀ ìlú gàdà ní ọjọ́ ma zaire ma lónìí kóńgò wọ́n ń pè nǹkan wọn nísìn nbí wọ́n bínú rẹ̀ dé pé olórí buayi <laughs> àti tọ̀hún lélẹ̀ ọba tàwọn jẹ́ tó báyìí. inú ìlú tí ìyà ti ń awon àwọn èèyàn jù láyé ní Congo àbí Zaire níjọ táyé Mobutu wá kú ẹ pé wọn bá lákàntì òun nìkan lọ́dọ̀ àwọn èbó àwọn èbó kan máa gbádùn owó òun ni eighty billion dollars eighty billion dollars ní Nàìjíríà bá nírú owó báwọn ayé dáa gbogbo. Hmm? Gbogbo owó tí Nigeria àtàjẹ gbèsè àtàjẹ Nigeria ò ní eighty billion dollars yes ẹnìkan wọn ka ẹtì ẹnìkan lọ́rùn níjọ́ tí mo bútọ́ wà kúńkọ́ ẹ̀wò ẹ̀wò bọ́lọ́ǹtì máa ṣe wá sí fọ́ọ̀mù èèyàn lójú ayé ẹ̀ náà wọ́n ti lé kó wọ́n lé kó lórí irú ibi wọ́n ṣe lé àwọn kan kó láwọn ilẹ̀ lárúbá láìpẹ́ yìí wọ́n lé òun náà kó irú àwọn Mubarak kankan wọ́n lé Mobutu náà kó ìwọ̀n ń sáàkì kí wọ́n má bà á mú kọ̀sẹ́ni ọ̀fẹ́ gbà sílùú náà in summary nínú òtẹ́ẹ̀lì kan ló kú sí Morocco wọn ò wá tún mọ̀ kó ti kú ẹni tó ń mọ gbálẹ̀ yọ nùnú lè gbà èyí ṣe délé ìtìlẹ̀kùn mọ́ rí láti kìíní lọ́ba lọ ké sáwọn tí wọ́n wọn lẹ́kùn nígbà wọn wọn lẹ́kùn bí adìẹ wọn bá ti bí òkú ìgbà tí adìẹ ti kú kalẹ̀ tí ó tètè rẹ̀ gbé oní eighty billion dollars kí láǹfààní tó ń gan ṣe ń bẹ̀ láyé gbogbo ẹni títí ẹ̀ náà tó eighty billion tó kó nǹkan tẹlòmíì má tiẹ̀ kọ́ bẹ̀rù ọlọ́run torí kò ṣeé ṣe nínú Zaire kí eighty billion tọ́ sẹ́nìkan kò ṣeé ṣe kọ́dà lamẹ́ríkà ẹnìkan gbọ́dọ̀ ní inú owó tí gbogbo wa jọ ní kóun nìkan ní eighty billion àmọ́ gbogbo eléyìí kí ló lè mú yàn máa ṣe òun ni ìṣtọ́ra wùlhàyàtà dúnìyà bíl àkìrọ̀ gbàtí yàn bá ti kùn la kí ni ó ṣẹlẹ̀ lálùkìyàmá ayé yìí náà ni àmọ́ mọ́lá dánwò àwọn ẹlòmíín ni pé kọ̀tí ẹ̀ tún wá rí owó òun ná láyé àpèjúwe tàwọn kanu ká tún sọ àpèjúwe àwọn mínú àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam torogbe ni tí ń bá ń kan ní kára hàn owó owó owó tọ́ba ìlú tọ́ba yé jẹ́dẹ́dẹ́ bí ọba jẹ́dẹ́ yìí anábì ní ayyukum malu warafatihi ahabu ilayhi min mali anabi a máa ju àwọn ìbéèrè báwọn sáwọn sọ̀hábẹ́ ń gbà mí nígbà tí yẹn fi ń talaka yà àwọn èèyàn jí bìtá nínú yín bẹ́ẹ̀ ti wà yìí tó fẹ́ràn owó àwọn tí ó jogun rẹ̀ jowó tara tiẹ̀ lọ gbogbo àwọn sọ̀hábẹ́ ń jọ náà ní à nígbà tí orí yẹn ò dàrú gbogbo wa yìí malu náà ahabu ilayna owó tiwa lówó wájú owó tẹlómi lọ anabi ah, ni baba wa rí bẹ́ẹ̀ fa inna maalahu ma anfaqo wa maalu warasatihi ma abqo èyí tó bá ná pàtàkì jùlọ tó fi rí ọ̀nà ọlọ́ngbà tó wà láyé òun tiẹ̀ o orógbó yìí tó kójọ tó kójọ ní tàwọn kan ni ńgbó ìsèpé wọn ló kójọ àwọn kan gbádùn ẹ̀ ní báwọn bá ti ná nàkúnà àwọn oníjìyà. èyí tó lè fàyà fáwọn náà ni kí wọ́n náà ní ìnákúnà ibi tọ́lọ́hún ni wọ́n náà sí àmẹ́ni ó kójọ òun ọrùn tiẹ̀ lọ wà torí náà kéèyàn ọmọ kọ́mọ ta àlìkìyàmà kò fi ra ayé gbogbo gbogbo ayé ti lè pọ̀ tó ìmọ̀ kọ́ náà tán kójú rẹ̀ wálẹ̀ látàyé òun náà àbíkọ́ báwọn kan kójọ káwọn kan máa gbádùn lẹ́yìn rẹ̀ ìwọ jìyà rẹ̀ ishtaraw الحياة الدنيا بالآخرة، akhirah àwọn wọ̀nyí tó jẹ́ wọn láyà sọ́lọ̀ ń bẹ́ẹ̀ òun ni pé wọ́n ta àlìkìyàmà wọn wọ́n fi ra ayé náà. fala yukhaffafu anhumul adhabu wala hum yunsarun. olúwa ní ẹni ọba tún ti wá dán ìta wí iná wò ìṣtọ́rọ̀ wul hayata duniya bil akhirah so ti rí bẹ́ẹ̀ náà fala yukhaffafu anhumul adhab ọ̀rọ̀ pé kò ní jìyà ọ̀hà kú kò tún wá ní sí pé ìyàwó náà ó ṣe kí ni ìyàwó ó fúyẹ́ allahu akbar bẹ́ẹ̀ bá ń gbọ́ bọ́lọ̀ ń ṣe ròyìn ìyá alikiyama èyí ń gan tó kọ́ máa bíbẹ̀rù ọlọ́run sí yàn la ẹ̀gbọ́ àyà mi ní. maliku khazinun náà màláìkà tí ń bẹ ní kápá na ní jẹ́ kíni ní jẹ́ maliku ń bẹ nù aya àkùrá be pé bí ya bá dojú ẹ̀ fáwọn ọmọ náà tán wà náà dáwọ́ àbí yà maliku máàlíkù. yaqdi alayna rabbuka. naam. yaqdi alayna rabbuka. anna yawman min al-adhab. naam. qala innakum. mákìsù ìyá ò débi pé àwọn òpè kọ́lọ̀ wọn má wọn kó nù náà yìí àmọ́ kó fún àwọn yọ̀ǹda àjọ kan káàrọ̀ tiẹ̀ tu àwọn díẹ̀ nígbà téèyàn ní òun ò tiẹ̀ pé wọn kẹ mú jáde kó nù ẹ̀wọ̀n àmọ́ ẹ sátìẹ̀ jẹ́ kó wọn orí ta díẹ̀ olúwa lẹ́yìn náà ṣeé ṣe ìnàkún mákìsù gbìdá ẹ̀ máa gbélé wọn o kọ́dà ìjọ kan. kò sí òní sèré eléyìí lèyìn wà á torí ire léyìí ní ọ ntí ọ nà tán láyé ní ojú àlìkìyàmọ rẹ nù ọ̀pọ̀lọpọ̀ ní í ṣe bẹ́ẹ̀ lónìí o wọ́n ń polo ayé fẹ́ lòmíì kọ̀mọ̀gbà tó ń ju àlìkìyàmọ lẹ o gbogbo ẹni tí ó gbé abdullahi lọ léèwé tó di manuel darí ìṣítàrà alhayata dunia bil akhirah ọ̀tá àlìkìyàmọ obìnrin ayé ni ó di engineer ó di gbogbo ntọ́ bá di lóòótọ́ àmáyéhun náà lọ́mọ kánrin ọmọ mùsùlùmí ló ti dà ọ̀rọ̀ ti dọ́hun ká ń wí o ń ṣẹlẹ̀ láwọn campuses wa káàkiri lónìí tá à ń sọ̀rọ̀ yìí náà àwọn tó ń gbọ́n pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ó ti bọ́ rẹ̀ lọ òbí mi ọmọ ọmọ ń kàwé ń kàwé ń kàwé náà ni gbogbo ẹni tí ọba torí pé wọn ò rí láyé qualification ni eh, level of education kan ní owó kan ipò kan ní tọ́ba ju la ilaha illallahu lẹ̀ ìtumọ̀ ń tó ṣe ní kuraani wí ìṣitọ́rọ̀ wuli hayata duniya bẹ̀rẹ̀ o ti ta alikiyama rẹ̀ ọ̀fi gba ayé ìtọ́ba wa pé jù nù méjèèjì kéèyàn n'òfin làákàyè wò òpin tí wọ́n bá fún ọ́n bí o ti tàlìkì àmà yìí gbogbo ntọ́lọ̀ ń bá kọ́pọ̀ gbéláyé náà lọ jẹ ma bọ́bá rí jẹ àárẹ̀ tí ẹ tún jẹ́ lómi ọ jẹ́ ẹlòmíì lówó náà kọ̀ gbádùn àmọ́ tí ẹ gbádùn tí ẹ rí náà tí ẹ ṣe gbogbo ẹ̀ wà láwísítà alifani súnmọ́ àlìfẹ́ yìí ní bá dà á fàlà bùdàmì yẹ́wò mi tẹ̀síru ilal qabr bọ́bá tí wàá débẹ̀ ni khuludun wala maut kò sí kú níbo fi yawmin ka alfi eh, wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'uddun ọjọ́ tẹ́gbẹ̀rún ọdún ọmọ dàbí ijọ́ kan one thousand years yọ ma dàbí ijọ́ kan òun ò ní tán ọlọ́nkọ́ sàmọ̀nà wa o ẹ̀dàkùn gbogbo ọ̀nà ibi tó ń kálukú wa náà ẹlòmí ò tí ì ju àlìkìyàmọ̀ ẹlẹ̀ yẹnyẹn àmọ́ ń lo ko bẹ́ẹ̀ wàláì téèyàn bá ń bá àwọn èèyàn rìn téèyàn bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọmọ mùsùlùmí látàrí pé wọ́n fa ẹlòmí wọnú ibì kan tó rò pé àwọn kan ni wọ́n fa àwọn wọbẹ̀ bí ọba yà kírun gbà bá kó láàrin wọn ló ọmọ mùsùlùmí ó ti ju pé kó wọn wá pé láàrin gbogbo àwọn àwọn dàrẹ́kítọ̀sì dàrẹ́kítọ̀ ọ̀bọ̀ láyé yìí èyí tí ọba kí ọ̀dàlẹ̀ tọ́wà lọ́rọ̀ kọ́dà ẹlòmíì ò ní fẹ́ wọn mọ̀ ọ́n mùsùlùmí mọ́ ẹ̀yin ò tí ì ríru rẹ̀ ọ̀pọ̀ ishtara alhayata dunya bil akhirah ń ta alkiyama ń gbowó rẹ̀ láyé yóò sì nà tán àbí kí wọ́n bá nà ẹ̀dàkùn gbogbo wa ká fi èsì o gbogbo obi tẹ́sẹ̀ èèyàn bá ti ń yẹ bẹ́ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ ara rẹ gbogbo obi téèyàn bá ti wà téèyàn ọba lè pé ẹ̀dàkùn àsìkò ọ̀run ló tó yìí ewu ni o àbí tí wọ́n mọ bú ìsìláàmù lójú ẹlòmíì tí ò ní lè tara pé a níta ń wúyẹn ẹ̀sìn tèmi lẹ́ ń bá wíwọ̀n ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí ọkà dákẹ́ ọmọ kódò náà lè mọ́ tún jásí pé àwọn alákatakí ti wá ní mẹ́sẹ̀ yóò bá nítorí ayé kò sí nǹkan kan nítorí ayé o sì lè débi tọ́lọ́run lò ní dé kò pọ́síbù tí o bá sínú kádàrá rẹ n ò lè fọ́ débẹ̀ tọ́lọ́run bá sì ní o débẹ̀ bọ́bá lò ní kó mẹ́ n ò lè gbé ọ kó mùsùlùmí gbọ́dọ̀ tí mọ́ gbogbo yìí ń nu àkídà rẹ kí ni ń jẹ́ àlè máa nu bẹ̀lì kọ́dàrú tolúwa ọ̀kan nínú pílàsì ìmánì wa yìí àtọ̀pọ̀lọpọ̀ lónìí kọ́dà ọwọ́ ẹlòmíì ò tiẹ̀ tí tẹ̀ wọ́n fi ń tàn báyìí ni wọ́n fi pòun náà tàn ní wọ́n ní fún o wọ́n sì ti gbalìkì àmọ́ lọ́wọ́ rẹ̀ yà tó ń bá tó wá ń lọ kírun nísìnyí wọ́n kàn rò pálákàtà kìtì lòun ni <laughs> inna lillahi wa inna ilayhi raji'un inú àwọn táǹkà kún mùsùlùmí olóṣèlú nàìjíríà yìí publicly lọ́sọ̀ọ́ ńlẹ̀ yorùbá yàn yín pé àgbà ah, tó ń fẹ́ bẹ̀rẹ̀ òṣèlú òun wọnú ilé òun wá bọ́ ìsìláàmù lẹ̀ òun sì tilẹ̀kùn mọ́ ní gbangba ní ti ń wí o kí gbogbo èèyàn bá pé a ah, kò tiẹ̀ ní kò kò kò kò wá biased ti ń wá náà torí pé tí ọba gbàpò tí lọ́la wọn bá dìbò fún ìbò ọdún mẹ́rin ọba sì lọ́gọ́rùn mẹ́rin ọdún tí ọ̀pọ̀ síbù nìkan tiẹ̀ lò ó ọ̀tá àlìkìyàmà ó fi ra ayé gbogbo nkálukú náà ẹ dákun ẹja ẹja ronú sí i àtẹni olówó àtẹni tí ẹlòmíì kò í sọ̀rọ̀ owó nìkan ẹlòmíì fi ta ọ̀run rẹ̀ kọ́dà ẹlòmíì ta ọ̀run rẹ̀ nítorí obìn torí ìyàwó àti rí àti rí examples bẹ́ẹ̀ tó dídàkudà nítorí ipò fẹ́ràn ọmọbìnrin kan ishtarawu alhayata الدنيا بالآخرة. akhirah ọmọ tó obìnrin tó yẹ pé bí ọba lọ tán nínú súnà ọlọ́run ọkùnrin ní sábà kọ́kọ́ máa kú jù yóò tún rẹ lòmíì tí ó fẹ́ wọ́n sì ti ba tara rẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ torí ká máa rò pa báwọn yahudi nìkan ní ishtarawu alhayata dunya bil akhirah kíkó wa ní owó rẹ o máa sẹ́sẹ̀ ààrẹ mùsùlùmí ni ọ́ gbogbo bíi tí ó bá ti di pé ẹjù ìsìláàmù sínú àpò ẹ̀dí wọ́n máa mọ̀ pé à ń bọ́ lọ díẹ̀ nu o tí ó fi padà wá bọ́ yányán èèyàn lè má fura mọ́ o ìlú tá a sì ń gbé bẹ́ẹ̀ ọba tán rẹ̀ lókù nàìjíríà garanti kó ń kálukọ́ ṣe ẹ̀sìn tí ọba wù mọ́jẹ́ nìkan halẹ̀ mọ́ o kọ̀sẹ́ nìkan tó lè pẹ́ nìkan ọmọ ṣe ìsìláàmù gbogbo òpó téèyàn bá dé kọ́dà bọ́ jẹ́ pírẹsidẹ́ǹtì nàìjíríà àmọ́ ńgbà tó yẹ pé ṣètọ́ni ó ti ǹjẹ́ ń bẹ́ lómi jẹ́ ǹjẹ́ ń bá a mú kọ́dà ń tí ààyè rẹ̀ ń bẹ fún gan tí ò nílá láti pé ẹ̀tọ́ tèmi léléyìí òun ni ọkọ̀ jùlẹ̀ torí náà ó léwu o kíyàn ó wà yahudi ishtarawu alhayata duniya bil akhirah naam. فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون Olúwa ní ìyà wọn ò ní fúyẹ́ o gẹ́gẹ́ bí àyà tá a ṣe ìṣára sí kọ́dà bó ṣe jọ́ kan kò ní kò sí ààyè o yóò fúyẹ́ ńjọ́ kan kárọ̀ tiẹ̀ tù àwọn ńjọ́ kan ọlọ́run ò ní sáyé o torí ẹ̀ ló ń ṣe ń ké láti sin o ọlọ́run ti máa kìlọ̀ fún yàn kalẹ̀ wàlá yóò sọ̀rọ̀ olùwàláàsì ní ìrànrú wọn lọ́wọ́ gbogbo ẹni tó bá ṣe pé kí ni ìṣtọ́ra wùlhàyàtà dúníyà bẹ̀láfíà náà. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون الحمد لله ان شاء الله ni ọ̀tún la pẹ̀lú ọgọ́rọ̀ náà jájú gbà náà lọ orí àyà yìí ni a ti bẹ̀rẹ̀ ọjọ́ ti lọ ọlọ́nkọ́ mọ́sá jẹ́ kí ìta gbọ́ iná kò ṣe wá láǹfààní wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in